oya oya payoyofun bí oya lo paola obìnrin ogun obìnrin òde oya oriri chi opayoko iorun ioran chi ṣeṣeyinbi. oya ibina obìnrin obìnrin èyẹ foyi oboya chi oya otari. com Tirerê, com Banissim e Oboiaparri, Oiairu, Nican, Baixexê, Poiparre Ogum, Iencan Inhaqui Oiaô, com Totô e Oiá e Papá, Oiá Omoni Kiki, Iei Luá, Sete Olinembi, Iu Fulani Titi, Ioi Ponhá em Barri, Enchei o Paió e Mexã, Reparreu!